You like Nigerian food? Mm. Which of Nigerian food would you like to try? I want to try suya. Suya, you will enjoy. The, the three woman, Yeah, are my wife. Wait, wait, wait, wait, I'm gonna go crazy. Ah. Two, three women on a man. It was enough blood. You know. Well, i kind of like to stay back and enjoy myself. Omo. Yeah. Shock knocker. <laughs> ọkọ mi ẹ káàbọ̀. yé wàláì swallow ló ń dún wuruwuru yìí sí sọ swallow. wàláì. sọfẹ kọrí sínú mi ọbẹ ṣe máa ń dé sàn. kíjọ tún máa bá obìnrin kó lọ máa búra àti skéèkì. ṣé ìwọ ló fẹ́ máa advice mi lórí bí mo ṣe fẹ́ ṣe relationship mi. àbúrò ibùkún ló ń gbóyè kí ló ń jẹ tó ń yasọ tí gbogbo ẹ̀rùn báyìí. what's wrong o ò wà òkè ò ní gbádùn. ní lókùn tí n fi kẹrù mi lọ bí sọ ní páálí ni. Ah, ah, mi bá ní páálí tí n bá wọlé dáadáa èyí táwọn ọmọ mi fi jẹ bisikíìtì kì í kọ́ èyí sí páálí. all I thought after you got married you're going back. no I love this country. I love Thailand with my whole life. wọ́n ní kò ṣe kankan o ní láti fẹ́yàwó dọ̀tun. I want to have two three wives. ìfẹ́ ayé mi ẹni bí ọkàn mi the apple of my eye. kí ni n wí sọgbọ́ yóò bá ní. ladies ladies i will take from all the dishes. mo rí. ẹ kó ẹ kó ogun ayédè yìí lẹ́yìn mi fún ẹ̀ẹ́dì kárí àbísí kan tí kò dáa. Ah, à irọ́ wele ẹ̀ẹ́dì kárí àbẹ́rẹ́. ẹ̀jẹ̀ irú yín wá lọ́yẹ̀ kéèyàn ó jírí ni ẹ̀yin àkọ́túrẹ̀ sùn. He has already used your time with another person. I did not ask you to help me. Ìfẹ́ wà lá o. Tyler, your favorite is here. Take Nikini. Tyler, your wives are fighting. The guys is cast already, okay? Tyler, please talk to us. God bless you, Yalini, for speaking my mind.